bílà bàm bàm bàm bàm bílà bàm bẹ́ẹ̀ ni orin yẹn yáàyè torí pé kí ni bámbàm yẹn àmọ́ bí títí máyà ti rí àmọ́ orin yẹn tayọ ó beautiful video adult shoot sexy girls everywhere touches touches touches ẹ máa ní láti ṣe kí ni leak video yẹn torí pé kí ni ó yáàyè gan ni orin tọ́pọ̀n sùkàn lórí playlist mi ṣe get no ready ṣe sweat lórí ìjọyà lẹ́tọ̀ọ́ mo gbọ́ tí àwọn tèmi láti máa ní ẹ̀ Bùsọ́lá is getting hot in here. So happy, soulful, bẹ́ẹ̀ ni putting up on your clothes in the house, yeah, it's allowed. It's allowed. It's allowed. À ń tẹ̀síwájú orin tó pọ́n talk ẹni tó come, and it's all ẹni tó jẹ́ pé ó gbé àṣà àti ṣe tilẹ̀ wa lárugẹ ni. Tákọ́ là ń sọ̀rọ̀ nípa ìtọ́ bá ń gbọ́ Q dot. Oops! Q dot. You know it is very very very natural. Gbogbo nǹkan tó máa ń ṣe pátápátá báyìí ó fi asha oman fi she ni. Gígan lórin tí mo fẹ́ play fún yín láti ọwọ́ Q dot. Mo ti play ẹ̀dá lórí ètò yìí o, àmọ́ you know demand yẹn demand yẹn demand yẹn jẹ ti pọ̀ jù orin yẹn gangan ni ààrẹ ọ̀nà Kakanfò tẹ́ bá wo fídíò yẹn ẹ máa rí ijó ijó alára ẹ máa rí ìró àti tó yá ó fì lọ kó sí in fact fídíò yóò ṣe kí ni ó yá yìí ni orin tí máa máa play pẹ̀lú ẹ̀ torí pé kí ni one artist two videos ni mò ń ṣe òun gangan ni ẹ guess gbẹ́sẹ̀ sókè o gbé bọ́ọ̀dì sókè o gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbé gbogbo bọ́ọ̀dì ẹ̀ kò báyìí lórí Joya à ń bọ̀. gbẹ́sẹ̀ sókè o gbẹ́sẹ̀ gbé bọ́ọ̀lì sókè o gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbé bọ́ọ̀lì ẹ̀kọ́ ṣe kí ni kò gbé sólẹ̀ ń bá máa fún gbogbo àwọn zanku things but you know <laughs> ẹlẹ́rìí mi <laughs> sálẹ̀ it's just the way it is. mo lérò pé ń gbádùn ara yín lọ́lọ́kọ̀ òjọ̀kan qdot yàtọ̀ ó perégedé torí pé kíni nínú fídíò yẹn you can see factory workers leaving their jobs kí wọ́n lọ ṣe kíni tí wọ́n lọ ń jó nice video mo sọ pé number one video gbẹ́sẹ̀ tèmi nìyẹn torí pé kíni ó yá ìgan ni you can see the way they give boogie boogie boogie boogie down in a ṣì ń tẹ̀síwájú ṣe fẹ́ mọ next on my list okay máa jà yín sí tẹ́ bá ń gbọ́n pa ọmọ bàbá olówó fire fire ṣùkúra kí ló kó sí o ṣọ́ọ̀dì one million dollar check, pé òun gangan ni ọpọ́n súnkàn lórí ètò wa eto ìjọya orin méjì ni mo máa fi yín o torí pé mọ̀ one artist two videos ni ẹ máa fire ẹ̀dẹ̀ tún máa rí wonder woman ẹ ká lọ gbádùn àwọn orin méjèèjì tá a bá padà dé má máa yànnàná wonder woman fún torí pé kí ni ó kún wonder woman yẹn àwọn àṣírí kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ à ń